بسم رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أدقفوا الله سبحانه وتعالى أترى له رأيكاتك كما باء النبي محمد صلى الله عليه وسلم كي ما باء ورالي رأي أو صحابة أتبقى عن تدار لأنه تتبقى بين دي القيامة أكي يلو دواني للوكو كاب شرطوا إتوين هذه النبي إمان النبي èyí tí ilé kéwù máàdì ó máa gúnnà ọ̀tọ́ bí ṣe alágbèkalẹ̀ rẹ̀ àwọn mòdírò wa tún bẹ níkàlẹ̀ láti àwọn àtẹ̀síwájú àwọn náà ni abu abdullahi ibrahim bin sọlẹ̀ ọ̀gá àníjà hafizahullah wàrà ibi tí a dúró dé ní àná òun náà ni ọ̀rọ̀ nípa àwọn kírìkù nǹkan nípa àṣìṣe tí wọ́n máa ṣe lórí wọn àwọn bàbá tí ń bẹ níkàlẹ̀ wọ́n máa bá àtẹ̀síwájú bẹ́ẹ̀ فليتفضل شيخ مشكورا مهجورا الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا المصطفى وعلى آله وصحبه آل الوفا وعلينا أجمعين ọ̀kẹ́ni fún ọlọ́run ọba tí ó tún sọ wa bí àsìkò táwà yìí abẹ́lọ́wọ̀n ọba náà kọjọ járe ògbọ̀ta bá ń gbáyé mọ́jà agbágbé ìgbésí ayé nira madamuwa mafi tunawa ba su tsaro ko fitinawa layi mafi tunawa da gudar kiyama wala jọka ló sọ ọlọ́run ọba àlá ọlá péré ọlọ́run náà lọ lágbára àti ṣe gbogbo àwọn nǹkan yìí wọ́n sábà wá sí nírọ̀rùn ọlá jọka ló sọ rẹ. níbi tí a bọ̀rọ̀ wa dé lórí ọ̀rọ̀ àwọn mistake èyí tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn kírunkírun lórí ẹ̀ náà sì ni a sùn a sì tún máa bá lọ. káàdì nínú àwọn àkíyèsá tún ní fún wa àwọn mùsùlùmí onípàwọn kan ni wọ́n tún máa ṣe mistake sí àmọ́ pé tá a bá fẹ́ kírun lọ́pọ̀lọpọ̀ gbà á fẹ́ ní bùkátà sí pé ká wọ tọ́lẹ́ẹ̀tì ká tó lọ kírun á ní bùkátà sí lọ́pọ̀lọpọ̀ gbà kì ṣe pé ó ti wá di dandan fún wa pé tá ti fẹ́ lọ kírun a gbọ́dọ̀ wọ tọ́lẹ́ẹ̀tì o ẹ̀yìn tó dáwọn ni wọ́n ti di ẹ̀sìn tọba ti lọ kí ọmọ ọgọrọ kọ tọ́lẹ̀tì náà kò ní tìmọ̀ bọ̀dù látara pé ó ti mára ìtọ̀ sábà máa fẹ́ wáyé abáṣẹ ti jòkó ti fẹ́ ìmọ̀ fẹ́ wáyé kí lẹ̀kọ́ sí ìsìláàmù kọ wà nílẹ̀ ẹ̀rùn náà kọ́bọ̀jẹ̀ pé ó tún wá lọ fẹ́ lọ kírun àsìkò tó fẹ́ lọ kírun ní tó sì ní bùkátà sí pé kọ́ wọbi tó ti di àbùkátà rẹ̀ kó o tún máa sàgbákò mi so àwa làwọn èèyàn lónìí tó tó ní séèkì máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn nípa pé wọn ò ní ṣe àwọn àdúrà kan káànábì kọ wa pé ẹ ṣe kẹ́ ẹ tó wọ tọ́rẹ́tì wọn ò ní ṣe sallallahu alaihi wasallam ilé ìlú èdè ká sákìyèsí ilé ìtòlóṣẹ́ lónìí ni ó ti kó tiẹ̀ kọ̀mọ̀ pé tọ́lẹ́ẹ̀tì mọ́ṣáláṣí náà lòun ti kó ìmí sì ní ó kó láti ilé wọn torí pé tọ́lẹ́ẹ̀tì ti ń wọnú ilé wọn ọ̀pọ̀ ju èyí lọ nínú hadith abi dahud tí ó sì wá pẹ̀lú isnadun sahih anábì sọ pé inna hadhihi al-uhush mu'tadara ó ní ẹ̀rí àwọn ọgbà yìí àwọn ọgbà ọkọ̀ yìí táyé àgbẹ̀ẹ́fẹ́ sí gbogbo àwọn nǹkan bẹ̀ yìí tó ní mu'tadara ó láwọn àyè kan ní tó ṣe pé àwọn àlìjànú máa bẹ̀wò àwọn àlìjànú gẹ́gẹ́ ni wọ́n máa bẹ̀wò ó nítorí ìdí eléyìí fàyíṣà dákàlà àhàdókòm alùkọ̀lá tẹ́nìkọ̀ọ̀kan yín bá ti fẹ́ wọlé ọfẹ́ wọlé ìgbẹ́ ọfẹ́ wọlé ibi tí ó ti gbé àbùkátà tí ó ti lọ sí gá anabi sallallahu alaihi wasallam ó ní kífà lè yá kò lè kọ́ máa sọ pé allahumma inni a'udhu bika min al wal khaba'ith rí ọlọ́run mo sáà di ọ́ kó níbi àwọn àlìjànú ọkùnrin àdìjànú obìnrin ibi táwọn máa ń gbé nù ilé ẹ̀gbin làwọn máa ń ṣe kí ni ilé ìdọ̀tí ibẹ̀ làwọn máa ń gbé ọlọ́run awásọ̀kó lọ́dọ̀ rẹ kọsọ̀wákó lẹ̀ torí ẹ̀ lára ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa nù mùsùlùmí tẹ́lẹ̀ náà kọ́lẹ̀ ní kéèsè mùsùlùmí wọ́n wọlé ẹ̀gbin mọ̀tọ́ bá tẹ̀lé kókó kókó kónú lẹ́yìn mọ́wàá kó ní kíni nílé ẹ̀gbin tí wọ́n kọ́ sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí torí ẹ̀rọ fi pàtàkì pé kọ́ máa ṣe bá àwọn àdúrà rẹ̀ allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith al-khubuthi àwọn ṣàyàtì nù rìjálù nù àwọn rìjálù min ash-shayatin al-khaba'ith òun sì jẹ́ kí ni àwọn nìsáà min al-kini min al-shayatin kódà níbi tó ń lẹ́kọ̀ọ́ mi ti máa ń kọ́ tó tó kọ́ wa pé sábà tó jáde náà nì kó nínú ilé ẹ̀mí ànábì ní ká sọ pé gòfòrọ́ọ̀nàkà awọ́lọ̀ ńlá kò dídí ní túmọ̀ rẹ̀ torí pé àwọn àsìkò tá a fi wà nílé ẹ̀gbìn yẹn ni ó yẹ ká máa láwọn kankan tá a máa fi rántí ọlọ́run síwájú àmúgbà tá a fi wà nínú ẹ̀gbìn yẹn à ní máa dárúkọ ọlọ́run àìmọ́ adárúkọ ọlọ́run yẹn wọn fà ó súnmọ́ pé bí yẹn làmẹ́bí wọn tó fi ń tọrọ àforíjì tó bá jáde kó nínú ẹ̀gbìn. ìdíkọ́ lọ dẹ́sẹ̀ àmọ́ rí pé ó yẹ kó ọmọ rántí ọlọ́run gbogbo àsìkò gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú hadithi kama sadata fi hadithi sahih anna nabiyya sallallahu alaihi wa sallam kana yaskuru rabbahu ala kulli ahyani wọ́n lànà bí a máa rántí ọlọ́run gbogbo àsìkò ọlọ́run kò sáwà náà bẹ́ẹ̀ bàtà náà ní báwa ni máa rántí ọlọ́run ló fi ṣe àsọ́ọ́lẹ̀ fún kanú àwọn sàhábà pé la yazalu lisanu karatiban min dhikrillah má jẹ́ káwọn rẹ̀ ó yẹ kó gbò ní tí ó máa tutù níbi ìmọ̀rántí ọlọ́run so ìmọ̀rántí ọlọ́run ó dáa púpọ̀ tí mùsùlùmí ọ̀bá dé fẹ́nu òun ó dúró kọ́nà kó sàwa náà bẹ́ẹ̀. a'udhu billahi minash shaytanir rajim ya ayyuhallazina amanu اذكروا الله ذكرا ọlọ́ni mo pẹ̀lú tí ẹgbà mi gbọ́ òkúrò láà zikirọ̀ kẹfìrọ̀ ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ máa rántí ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀. ẹ sì máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba láàárọ̀ yín àti lọ́sàn-án yín subhanallah walhamdulillah wala ilaha والله أكبر سبوح وقدوس رب الملائكة والروح ọlọ́run ni ìmọ̀ràn tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà gbàsìkò tó yẹ fi ń jòkóhun tó ń gbóni tó ń kọrin ọkọ̀ ọkọ̀ ṣáìdé ó ti kọ ṣáìdé ó ti yé àwọn kan mẹ́rin tí ọlọ́run ni so anábì wa ni ìmọ̀ràn tí ọlọ́run gbò gbà ọmọ sọ allah akbar ọmọ sọ subhanallah subhanallah ọmọ sọ subhanallah wa bi amdihi subhanallah wa bi amdihi so irú bẹ́ẹ̀ ọjà fún mùsùlùmí gbàtọ́ bá bá jòkó ní nítorí kọ́ máa ṣe nu síbẹ̀ káwọn kan ni wọ́n ti kà sí jù bọ́ òye ò ní kankan sí wí náà ní lọ́kàn bàbá tó ṣùgbọ́n káàkiri àdúgbò náà ní ti kàrá náà káwọn yòókù àwọn òṣìṣẹ́ rẹ̀ pé àbẹ́ni ọlọ́run ni ìní ìlú súnmọ́ ìṣùṣù kan mí lọ ní ìlú bí sẹ́ẹ̀dì tí ì bá ṣe bẹ́ẹ̀ ẹ́ èyí tí wọ́n ń sìn wọn náà bá lọ́dọ̀ àjùlọ àmọ́ lọ́kàn àwọn èèyàn ti dín ní àwọn èèyàn jìbìtì ó lè mọ ọ̀ràn tí kọ́ mọ ọ̀ràn tí wọ́n ò òmí ẹ̀rọ ó lè àbá ó lè òǹkà dọ̀tí bá àti mẹ́fà ó lè fàápọ̀ lẹ́ẹ̀kan náà nígbà wọn bá tọ́wọ̀ fi yè sí ẹ́ ló ti máa jẹ ẹnu tẹ̀ ní máa ti ń wí gan so àmọ́ da àtàbárẹ́ mi ti ń ṣe lọ́nà àti súnmọ́ tí òfin ti gbájú ẹ̀ tí ń ṣe pẹ̀lú ìkíláàsì kí ẹ máa wí kọ́ máa wí máa wí sí kiri gbogbo ìgbà lẹ́nu ọ̀dọ́ mọ̀ dákẹ́ ẹ̀sìn ni. torí ẹ nítorí pé ànábì ọ̀wá rí lè ṣe àwọn sàádà ní pé àwọn ọmọ ẹ kà fún níjòkó kan níjòkó ẹyọ kan tánàbì bá ti jòkó báyìí bí ó jòkó nísìn ó tún wọlé lọ ó tún dé padà ó tún jòkó níjòkó kọ̀ọ̀kan tánàbì bá ṣàjò níjòkó rẹ̀ kọ̀ọ̀kan yẹn ni àwọn ọ̀kan tí ò ní dé ọgọ́rùn-ún ní sìkì fáàrù ọmọ wí. ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ̀yin olùbẹ̀rù ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run. ọlọ́run ẹjọ́ pọ̀ ẹ máa rí àwọn tó yẹ máa ń ṣe bì ó máa rántí ọlọ́run gbogbo eléyìí lára ẹ̀kọ́ tá a máa ń ṣe tá a bá ti fẹ́ wọ ilé ibi tá a ti lọ ga òun ni ká fi a'udhu billahi allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith ọwọ́ àjáde náà ti kí ni gòfòrò ọ̀nà kàtòrí pọ̀ láǹfààní àtẹnáṣẹ ọlọ́run mẹ́ọ̀ ilé ìjẹ́bù sì jẹ́ nínú tá a ti fẹ́ mú fún wa lẹ́kọ̀ọ́ tá a bá débi tá a ti fẹ́ já àbá débi tá a ti fẹ́ tá a ti fẹ́ yọ àdéhùn ọ̀rọ̀ kan náà máa ń lò fún ni ẹ fẹ́ yọ ọ lẹ́ẹ̀ òun ni pé islam ọgbà wa láàyè fún gbogbo ẹni tó bá jọkùnrin àbóbìnrin ni nígbà tí ń máa ń lóun òun gá lọ́wọ́ àbóhun yọ́ lọ́wọ́ kọmọ afọwọ́ ọ̀tún rẹ̀ kó fi gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú kódà ọ̀bẹ kan mu olójúmọ̀ bẹ́ẹ̀ àbí kọ́ ọmọ ọ̀tún rẹ̀ pa ojú ara rẹ̀ ìwé obìnrin ọ̀bẹ kan mu ànábì kọ́ torí pé lára ẹ̀kọ́ ìsìláàmù ni kódà ìsìláàmù kọ́ wa débi pé níyẹn bá tọ̀ tán ọ̀nà tó gbà tí ètò òfin ní sẹ́kù lára rẹ̀ tí òfin ní gẹ́gẹ́ ni tí òfin ní sẹ́kù lára rẹ̀ tó ń pàgbọ́dọ̀ mọ́nítọ̀ rẹ̀ dáadáa á farabalẹ̀ á ṣe tí ó sáré fáyàn ẹ̀rí ẹ̀yìn ẹ̀fún fún ó fún ọmọkùnrin rẹ̀ pẹ̀kẹ́ ìtọ́bákù sáwọn sáwọn nínú kí ni yọ jáde tí òfin jẹ́ nígbà tó bá dá padà sínú nínú òṣùkòtò tán yọ mọ̀ wá tálẹ̀ mùsùlùmí tó bá sì fi dé ara rẹ̀ bá mọ́ kò ní ìrònú ó jẹ́ gbogbo tí òun tí wàá bá àrùn rẹ̀ jẹ́ ó ṣe kí ni ó mójútó ó mójútó ó yan dáadáa àfàwọn afáàtún ní ó ṣe kí ni ó yan lẹ́yìn tó bá fàtán ó yan kódà gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n sọ sínú tírà kódà wọ́n sọ débi pé wọ́n sọ débi pé ẹ̀kọ́ bá ti ní wọn tọ́lẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ni wọ́n sọ gbogbo ẹ̀ ni wọ́n sọ pòròpétà sọ yí báyìí kí ni ìdí olóòjọ náà nínú ẹ̀ náà ni pé má fọwọ́ gba nǹkan ọmọkùnrin rẹ mú ń bẹ nínú sahih bukhari àti muslim ojúṣe ọlọ́run àdúṣe àbí kọ́tádà ni ojúṣe ọlọ́run sọ pé ó ní láyà máa sanna ahadukum muzakarahu bí yaminihi wa huwa yabul ó ní kẹ́ni kọ̀ọ̀kan nínú ọwọ́ ọ̀tún rẹ̀ kó má fi gbọ́ mú fi máa ń fi kíni lásìkò tí máa ń yọ lọ́wọ́ ìṣe nọ́mbà wán lọ́wọ́ wọ̀lá yẹ̀tàmọ́ṣà òmìnà kàláàrí bí yẹ̀mí rèé tó o bá sì sábà náà nígbà tó o bá ṣe nọ́mbà tù lọ́wọ́ ó ti yé tó o bá ṣe nọ́mbà tù lọ́wọ́ mọ́ fọwọ́ fún rẹ̀ ṣe ẹ̀kọ́ nù mo mọ̀ pé tí wọn náà bá jẹ́ mùsùlùmí náà ni wọn náà ní tó ọ̀fẹ́ fẹ̀gbin ò ní lò àmọ́ torí kẹ́lòmíì gọ́ fẹnufẹnu kọ̀ọ̀ká fún torí ìdí yẹn ni ìsìláàmù tó kọ́ wa ní tó ti mọ̀ pé ìsìláàmù pé nù ànábì wa tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá gbègbè ni wọ́n tó bá wá sí lórí àníyàn fún ànábì lọ́kọ́ wa lérí pọ̀ kànga oṣù nọmba wa oṣù nọmba tí ó tó nọ gbalada ọmọ tó gbẹ̀rẹ̀ ọmọ gbalada kọ́dà ànábì tó kọ́ wa lẹ́kọ̀ọ́ mi nínú àdéṣù yìí ó ní wàhálà ayẹ̀ta náà fàṣọfin ìnáà ì wọ́n náà mọ̀ pé gbogbo ẹ̀nà ẹ̀lẹ́kọ́ nínú ìwé wípé èyí tẹ̀ fẹ́ sínú yẹn lọ́dà èyí tẹ̀ ń fẹ́ síta yẹn ọ̀sẹ̀gẹ́ ni kò wúlò kí dókítà ò tó sọ lànàbì sí sọ kí dókítà ò tó di dókítà lànàbì sẹ́gẹ́ ni ló ti sọ ànàbì ti jẹ́ kó yé wa nígbà yìí wípé ká ìta ń tu jáde lẹ́nu atẹ́gùn tí mo wọ́n láti tẹ́lẹ̀ láti mú ẹnu wa òun ẹ̀yìn lóògbé tí mo fẹ́ pè Ànábì sallallahu alaihi wasallam ó ní pé àrùn ní wala yatanaffasu fil ina'i tọba mọ̀mí lẹ́rìn mọ́mí sínú omi ó wá lẹ́kọ̀ọ́ fún ọ̀bọ̀bá láǹfààní àti máa rí mi ó ti yé ní ìbá gbómi sẹ́nu kì í ṣe pé kì í ṣe pé wíwú tá à ń sọ pé mímú yẹn ni pé kì í ṣe pé bẹ́ẹ̀ kọmọ mi ní kọmọ jẹ́ kẹ́kọ̀ọ́ wá gbé kalẹ̀ ìyẹn kọ́ sọ sáànà mi bá ní amúmi lẹ́ẹ̀mẹ́ta gan ni èyí tó ń tọ́ sọ fún wa ni pé kọmọ yẹn kọmọ yìí ìyẹn ni pé èyí tó mú tó fi sẹ́mi ó ti ti mú ẹ bá rà níbi máa mú mi lẹ́ẹ̀mẹ́ta ó ti mú pélé kánú tó bá ti fẹ́ sẹ́mi má sẹ́mi sínú omi yẹn ni ó ti gbé sẹ́mi tó bá ti fẹ́ sẹ́mi kékeré kọ́ àmúlẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ torí ẹ̀ ẹ̀kọ́ tá yìí ni pé bọ́ bá ṣe lọ́rọ̀ yọ àbẹ́ ọlọ́gá má fọwọ́ tán rẹ̀ gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú ẹ̀kọ́ ẹ̀sùn ni kódà nínú tó yẹ ká tó sọ òun ni pé àwọn nǹkan tó wá ń rìn ní mọ́sálásí ẹnìkan rí òwò rẹ̀ rí wọn ò bí nǹkan ọmọkùnrin rẹ̀ ṣe gẹ́ni bó ṣe rí mọ́sálásí ni wọ́n ti mọ̀ ọ́ wọ́n lọ́dà bí ọ̀pẹ́ ẹ̀sùn ni ẹ́ ilẹ̀ lẹ́tọ́ lọ ròyìn fún àwọn obìnrin àwọn obìnrin kan ti gbọ́ pé ah, eléyìí yọ débẹ̀ o àná ìyá kọ lẹ́tà sí ọ dàbí ọ̀pẹ ìfẹ́sẹ̀ńgá kò tó tiẹ̀ subhanallah ọlọ́run fún ìtàn ìyá ẹ̀rọ fi gbogbo àwọn àwọn èèyàn tí ń bẹ nínú fámìlì wọn òun nìkan náà kó fún ní mọ́sálásí ni wọ́n ti mọ̀ á kò dáa bẹ́ẹ̀ kò dé kí mo gbé kò dáa bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀yẹ́kọ́ máa ṣẹlẹ̀ èèwọ̀ ni èèwọ̀ kí mo kéé kí wọ́n máa rí hòhò wa ẹ̀yin obìnrin náà ní tẹ́bá débi tẹ́ ti tọ̀ nínú mọ́sálásí ní ọ̀hún inú ilé ìrẹ̀dá ìdàkọ̀sẹ́ ti mọ débẹ̀ mọ́sálásí ni wọ́n ti mọ̀ pé ó légbò ní fúrọ̀ la ilaha illallah mọ́sálásí ni wọ́n ti mọ̀ nígbà tó ẹ̀ ní bora yín ẹ̀ sì mọ̀ pé àdánwò ni àdánwò ni torí ẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin máa ń mú wa ẹ̀yin ẹ̀yin kọ́mítì mọ́sálásí gbogbo ilé ìtọ̀tẹ́ ẹ bá ṣe ẹ̀gá ìdí rẹ̀ kọjá pọ̀ ọkùnrin tó bá dá wà kánú ó dòótọ̀ náà ni kọkùnrin kọ́mọ̀rì kọ́mọ̀rì àwọn ẹ̀fọ́ àwọn pákó gáìdì rẹ̀ ẹ mọ́ ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ èèwọ̀ ní bó ìjẹ́ pé tóbi lórí rẹ̀ bá ṣe ni ẹ ṣe kẹfì ẹ̀ǹkà gáìdì rẹ̀ bí tí wọ́n bẹ̀rẹ̀ sí tí wọn ní mọ láǹfààní àti òjíṣẹ́ ọlọ́run yóò yé wa pé lára tí ó gbẹ́ lómi ìwọ̀n náà nù tí èèyàn bá ń tọ̀ tí ọ̀wá gẹ́gẹ́ ni tí ọ̀kọ́ fún ara rẹ̀ ànábì ní lára tó gbẹ́ lómi ìwọ̀n náà nù ànábì rẹ̀ àwọn kan tí wọ́n ń lọ́jọ́ kan wọ́n ń gbọ́ ariwo láti inú sàárè àwọn sọ̀hábọ̀ gbọ́ ànábì nìkan lọ́lọ́run fún gbọ́ sallallahu alaihi ẹ̀rí sàárè méjèèjì yìí àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ yọ àbùdàbáàní wọ́n jẹ wọ́n yà wọ́n mọ̀ yọ àbùdàbáàní tí kẹ̀bíire wọn wá jẹ wọ́n yà nítorí pé wọ́n dẹ́ṣẹ̀ kan tó tóbi buhari àti kálukú yìí náà mọ̀pọ̀ tóbi kìí sí ẹ̀sẹ̀ yìí náà mọ̀pọ̀ tóbi gan-an ẹ̀sẹ̀ yìí náà kà fún tí wọ́n náà ń kó sí oríṣiríṣi yóò wá sí kí lẹ́lẹ́ ìdójú sí na wọ́n ń nà báyìí ẹ́ nígbà tó fẹ́ nà ọ̀pá ìyọnu ó ti dún ní àwọn tí wọ́n lẹ́nu mọ́tò tí wọ́n lọ tí wọ́n bọ̀ wò ó wà tuntun ní ìpínlẹ̀ wò ó ti arábìnrin mi ìtìjú tẹ̀ wá tàbí rẹ̀ tẹ̀ wá burú jù ó wọ subhanallah ó tẹ̀sẹ̀ ìtọ́ bá wọ ṣòkòtò wọ́n tẹ̀ gbé dá yóò wà ní ẹ̀rùn tẹ́bà yóò ẹ̀kún lè débẹ̀ ẹ̀ lè débẹ̀ kìíní ọdún gbogbo ọgbọ̀gbọ̀ ìsáyẹ̀ gbogbo àwọn sí gbogbo ayé yóò wà di full life àwọn tẹ́bà rẹ̀ ni ni rí kìí sọ ọmọ gbó kìí sọ àwọn tó ń tí wọ́n àwọn kidnapper kìí sọ àwọn tí ń kidnap àwọn èèyàn tí wọ́n lọ sí mọ̀kọ́sẹ̀ ńlá kìí sọ àwọn tí wọ́n ń kó wá jẹ́ ànábìrẹ́ yìí ní òní fẹ́ kà kún ó lára ẹni kí wọ́n máa tọ̀kọ́ mọ̀ bọ́ra dáadáa àbí kọ́ jẹ́ kó máa nínú aṣọ ìdí àmọ̀káwá tí kọ́ra wọn tún kọ́ lé wọ́n tètè náà ilé nọ́mbà two wọ́n tún kọ́ sí torí ìdí yẹn dápẹ́já mójútó èyí tó ọ̀daràn nínú ilé rẹ̀ mọ́ àdá mọ́sálásí tá a sọ fún wa nù mọ́ àdánù kíni mọ́ àdánù mọ́sálásí torí ara kíyèsí àwa kírun-kírun nù wádìí mọ́sálásí lónìí oríṣiríṣi lẹ́ẹ̀mọ̀ rí oríṣiríṣi ọ̀dẹ́ lẹ́ẹ̀mọ̀ rí tọba fẹ́ rí oríṣiríṣi bí nǹkan ọmọkùnrin àwọn èèyàn ṣe rí sáà lọ́mọ́sálásí ti bẹ́ẹ̀ ní pọ́ńtọ́ ọmọ oríṣiríṣi ni níbi àìlójútì àwọn èèyàn níbi àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ọmọ òní àwọn làdálẹ̀ òní àwọn kọmití àwọn kọmití ní gáwòrò ọlọ́mọta sọ wa lẹ́ ẹ́ àwọn jẹ̀mọ́ náà tó wá ní ọ̀bọ̀ndọ̀ ọ̀gbọ̀n náà ní ọ̀bọ̀ndọ̀ ọ̀gbọ̀gùn ọ̀pẹ náà ní ọlọ́mọta sọ wa lẹ́ ìjọ gbìyànwó náà nìyàn tó gbéyàwó náà ni ọlọ́mọdé àwọ̀ orí gbogbo àwọn tá a ti kó sí lónìí ọlọ́mọdé àlè tó bá ń bẹ̀ òfin ẹ̀yà tó bá láti yín sí o àtọ́sí àtọ́sí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọ̀dọ̀ òun hajà ó ti yé wọ́n bí sinima ìrọ́ọ̀tì mọ́yàgbẹ́ mọ́tọ̀ sínú omi tó bá dárogún omi tó bá dárogún wọ́n mọ́tọ̀ síbẹ̀ èèwọ̀ ni ìsìláàmù ọ̀fẹ́ bákan náà nínú tá a pẹ̀rẹ̀ kó ṣàkíyèsí rẹ̀ òun náà ni pé àwọn nǹkan bẹ ní wọ́n bá lọ sí tọ́lẹ̀tì lọ́tọ̀ fún ọba rómi ìsìláàmù gbọ́ aláyè pa lè lo òkúta àdìsíkí lóde a lè lo òkúta kọ́dà a lè lo tọ́lẹ̀tì lò bẹ̀tọ́ bá rí gbòkúta lọ bá lò àwọn kan rò pé táwọn bá ti lo òkúta ni àwọn tí ń dẹ̀dọ̀ lómi táwọn bá rómi kódà kì í ti dẹ̀dọ̀ fún ọ ni pé tọ́ bá rómi kó o lómi tọ́ bá rókúta sí kí ni lòkúta àmúmilọ́lọ́lá jù lòkúta tẹ́ tó o lómi nígbà wọn kan àtọ́ wá tó wọn fẹ́ sábà náà ni òkúta ìmọ́tà máa fi ń máa ni nínú ẹ̀sìn wa bákan náà omi àmọ́ fi máa wa nínú ẹ̀sìn wa. tóyẹ tó sinmi ọba ti fẹ́ kí òun kejì náà nìkan máa wá omi tó fi pọ̀ kiri àbí tó fi tí ó fi ṣe nàbà tó kiri kò sí tó burú láti lórí àwọn kan yìí náà pàápàá jùlọ tí òbá tẹ sómi àbẹ́ká gbọ́ àárín yìí náà yé dáadáa nínú ọ̀tá àwọn àfi parí ọ̀rọ̀ wa ni pété ni tọ́ àdẹ́bí fún wa sọ̀rọ̀ kan o ìpè tí ìyẹn tẹ́lẹ̀ ṣe gbá àbọ̀ fẹ́ yọ ẹ̀mọ́ kéèsì kébùlà ẹ mọ́ fèsì kébúlà ẹ sì mọ́ kọ̀yìn sí kébúlà anábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nínú àdínsù èyí tó gbẹgẹ́ ni èyí tó lọ́la àti à tó gbajúmọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní ìdá àtẹ́yìkùn lọ́gá ìdá tẹ́ ẹ bá débi tẹ́ fi lọ́gá fàlà tẹ̀sítẹ́kùbìlù lè kébùlà wàlà tẹ̀sítẹ́kùbìrúhà ẹ má kọjá kíni ẹ má kọjá kébùlà ẹ má kọjá kébùlà ẹ sì má kọjá sí ẹ wọ ni bẹ́ẹ̀ bá tọ̀ ẹ ṣe nọ́mbà one ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe nọ́mbà two ẹ má ṣe bẹ́ẹ̀ arábìnrin wà láti ṣàròyé kó ọ̀gàrí kù ẹ kọjú sí ibùyọ oòrùn àbí ibùwọ̀ oòrùn àmọ́ bí tí ìlú wọn bá ti jẹ́ pé kíbílà ní ibùyọ bí nàìjíríà ló sìn kíbílà wà ní ibùyọ oòrùn àbí mo lè kọjú sí ẹ̀yìn ọkọjú sí apá òkè àtàpá gírin àtàpàtàlẹ̀ ẹ̀yìn ọkọjú sí láti fi ṣe ìjọba fẹ́ ṣe sínú ìdílé nínú ẹ̀kọ́ tá a tún máa ń lónìí láti fi ṣe nọ́mbà one àti nọ́mbà two gbogbo ńlá tẹ ẹ bá kọ́ tẹ ẹ bá kọjú nọ́mbà one yìí àti nọ́mbà two yìí sí kíbla ẹ lọ tún ṣe ìwọ tó ọkọ lé náà nìkan ọkọ sí nọ́mbà one nọ́mbà two lọ tún tó bá sì ti wá rí tún ṣe tó bá ti fẹ́ ṣe mọ kọjú kò ń bẹ̀ lóòótọ́ lọ́dọ̀ àwọn àfa kan gbà fún fúyẹ́ nítorí pé ààrẹ rí kàn pé wọ́n lá ànábì padà yí padà nínú ìṣe rẹ̀ àwọn kan wá ní pé láádáláàgbà tá a bá ṣe tá a bá ṣe àlẹ́sẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ọba aláàkọ́mọ́sá àbójútó wa so insha allah ta'ala a dùn báyìí وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم alhamdulilayi rabil alamin adápẹ́ fún ọlọ́run ọba àdẹ tó ń fi ẹ̀mí ìmọ̀ràn wà fún àwọn mọ̀dérò wa kí ọlọ́run akọ́dá wọn kọ́ bá aṣọ wọn ní ẹ̀sán olóore lórí wáṣí tí wọ́n ṣe fún wa wọ́n fún náà ni wọ́n kalẹ̀ fún o wá ibi tó bá ti ta bẹ́ẹ̀ nìkan kan wá kí a lọ fi ni. nàmà à ń dúpẹ́ pàtàkì fún àwọn ẹni tí wọ́n ran ètò wa lọ́wọ́ lọ́nà kan àbí òkejì ṣètò ìfin jẹ́ òun. bákan náà rẹ̀ tó ń rọrẹ́ bẹ̀ sí àwọn ọmọ ìyá wa ètò wa yìí ó sì ìrànlọ́wọ́ lẹ́yìn ẹnìkan kan wa a pe nọ́mbà fún ara ẹni tó bá pè wọ́n dá lórí èsì tí ó yẹ kí wọ́n dá zero zero three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero zero three two four eight zero six one five bákan náà a ní ẹ̀ka tí ó mójútó ọ̀rọ̀ ìzàká àwa tí a bá tọrọ ìzàká ṣẹlẹ́ka kan sí wa pẹ̀lú àwọn dítẹ̀ tí wa ní àìpẹ́ so tàbá kan ṣe wa pẹ̀lú ògbọ́n náà ọba ìmúdi tó ṣàkà yín tàbá tí ń da lọ́wọ́ yín àwọn àdá padà fún àwọn ètò ẹ̀kí yàrá padà fún eléyìí náà ní àkáǹtì nọ́mbà fún báńkì náà zero six nine zero four five six three two four orúkọ àkáǹtì náà ní mad umar zakat and sodakot tí báńkì jẹ́ GTB bank taofik lórúkọ tèmi tí wọ́n náà tún jẹ́ bàbá tó bí mi lọ́mọ máa ṣàlàyé àǹfààní láti ṣísílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo òbí àtàlágbàṣọ ẹ máa yọ̀ ní ilé-ẹ̀kẹ́ Umaru bolo kọ̀tọ́ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ìdádí tànàwí àti ìtìdáyí ilé-ẹ̀kẹ́ ń bẹ láàárọ̀ láago mẹ́jọ sáago kọ̀ọ̀sán ìrọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo àárín ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ tutorial class O level program eléyìí tó máa wáyé ní gbogbo aago méjì ọ̀sán sáago mẹ́rin láàárín ọ̀sẹ̀ àti lópin ọ̀sẹ̀ ni o kọ́kọ́ ń bá rí rẹ̀ emba east ìyẹn National Board for Arabic and Islamic Studies ẹ ó jòkó ṣe ẹ̀gzáàmù rẹ̀ lọ́dọ̀ wa tí ó sì fi rìsọ́ọ̀tì rẹ̀ ṣe èyíkéyìí courses tó bá wù yín ní gbogbo yunifásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà àbí any islamic university all over the world láì gbàgbé ẹ̀ka wa madu umaru zakat and sadako foundation níbi tí a ti ń fi ìbẹ̀rù ọlọ́run gba zaka àti sadako tá a sì fi ìbẹ̀rù ọlọ́run pè fáwọn tó nílò rẹ̀ gbogbo òbí àti alágbàtọ́ èyí náà wá ṣe àmúlò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí o báwọn ọmọ yín bá ti ń one five oh eight oh three two four eight oh six one five. Madu Umaru Bonokoto, kẹ́wú kò sì kàwé pẹ̀lú ìrọ̀rùn.